ohun tí bíbélì sọ ni wípé ní oṣù kẹta wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ìpìlẹ̀ òkìtì lélẹ̀ wọ́n sì parí ní oṣù keje èyí tó mọ̀ sí pé tí èèyàn bá parí iṣẹ́ ó máa ní ìsinmi ni àdúrà mi lówùúrọ̀ yìí ni pé gbogbo ibi tá a ti dààmú ká ní ìsinmi pípé a kú ojúmọ́ orúkọ tèmi ni Ògúnlẹ́yẹ Ibrahim Ayọ̀délé a kú oṣù tuntun gba Jésù kò ní ìsinmi.